بالقذف وهم لا الحمد لله نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضي له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأحذره لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلا يوم يابا إلا يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم ويوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من نار يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء alhamdulillah ọba aláà tí ó sẹ́wà kù dàsìkò yìí ọ̀nà lọ́ba tí a tún tọrọ àlékún kẹ́ àlékún kẹ́ fanẹ́bọ̀ Muhammad àwọn ará ilé rẹ̀ àṣàbẹ̀ àti gbogbo àwọn tí wọ́n rìn lójú pọ̀ lójúṣẹ́ ọlọ́run tó fi dórí àwa náà abẹ́nú àánú rẹ̀ ọlọ́run mọ́ wá kó nu àgbo kẹ́nà ọlọ́run ọlọ́run mọ́sàtúnlé wa kó nítọ̀sọ́nà lórí suratul Yunus tí ìyẹn àyà ogójì ó lé mẹ́fà níbi tí ọlọ́ọ̀bá dẹ́dà ti ń ní kí anábọ̀ Muhammad wọ́n máa ń ṣàlàyé kí ni pàtàkì bó láyé ìṣerí ìyẹn ni ìsẹ̀mí ayé bó ṣe wò bó ṣe kéré máa bẹ̀tẹ̀kọ́sír aw bẹ̀kọ́sọ̀rọ̀ hayati dúníyà indal hashir bí ayé ó sì kéré máa lójú wa níjọ́ náà lónìí rẹ̀gbà tó pọ̀ àmọ́ tó bá dẹjọ́ àlìkìyàmà ayé èèyàn wà kiri àìtí ìlú nǹkankan o wọ́n kàn kó lásán ayé èèyàn wà dàbí ìgbà wípé a kàsẹ̀ ní ọ̀sán lásán alẹ́ gan alẹ́ mẹ́ ìyẹn ló jẹ́ kó sọ fún wa pé wa kó ìyẹn ni pé wọ́n sọ fún wa pé kámìlà ló fi ọdún mélòó gan lẹ lò lórí ilẹ̀ kàlámì elibàfú ìlàsá àtàmìnà ayé ayé wàlàgbà tí ń jẹ́ èyí tí ń fèsì pé kàlámì elibàfú ìlàsá àtàmìnà ìfiwọ́n àti ìfiwé bí sẹ̀mí tá a lò níjọ́ àlèkí àmọ́ ó ṣe rí sísẹ̀mí táyé yìí yóò dàbí ìgbà ààsì kan lọ́sàn-án. mínà na ha fún nàbẹ́ ìnáwó alò àsìkò kan lọ́sàn-án kákàfin lè dára wa mẹ́ni. kọ̀dà xasọ̀rọ̀ lẹ́rí na kàdábù bìlẹ̀kọ́ ìlà ntí wàá ṣẹlẹ̀ sáwọn ní pé àwọn sọ̀fù wọn lùzì torí pé wọ́n ti pe wọ́n ti kí ni wọ́n ti pè wàmẹ́ ká mú tẹ̀lé. wọ́n máa kánu mọ̀tẹ̀lì kí ló jẹ́ kọ́nà òun rí bẹ́ẹ̀ ìyẹn ni wípé wọn ò sí nínú ẹni tí ó lè mọ̀nà wípé bálẹ̀kì àwọn ò ṣe rí torí pé wọ́n ti lùzì ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ṣe láyé. wà á ìmọ̀ lórí àná àbọ̀lẹ́rì náà lóhùn àwọn àtàwọn fàánà àwọn àtàwọn. Wa شهيد على ya يفعلون وإما نرينك بعض الذي نعدهم tó tó bá tó bá na lójú rẹ̀ tí ó bá wá tún wà tá a bá jẹ wọ́n níyà lójú rẹ̀ a ó ná tàwa fàyà tàbí ńgbà tó sí mọ́ ńgbà tí bá padà wá bọ́ wọn ọlọ́run kó fi tó fẹ́ fẹ́ fi jẹ gan kì í ṣe pé gbogbo ìyá yẹn ó ní nà ìlú apá kan nu tí fi jọmọ nìyẹn ìyẹn ni pé gbogbo tó bá ṣẹlẹ̀ sọmọ nìyẹn nínú kò wọ́ọ̀tì tó le tó ń tá a lè fẹ́ fi wénú ìjìyà tó ṣẹlẹ̀ sí kẹfìrí ojú àlìkìyàmà ọlọ́run à ń bẹ àti ìjìyà táyà tàǹkìyàmà mọ́jà àmọ̀ kankan náà ọlọ́run torí pé táyà bá rí ìjìyà ọlọ́run kékeré báyìí bí ń bí báyìí níṣẹ́jú kan lásán yóò dájú àti ògbàmù láyé rí lójú ọlọ́kẹ́ báàgbà lẹ́ni ìnà ìlú apá kan àwọn tó mi tsunami sojú wọn omi tsunami tó sojú wọn sẹ́nu pé àwọn ó rò pé á ah, sẹ́nu pé wàhálà mi tún lè ṣẹlẹ̀ tólétólé yìí àlàálùkọ ọdún sọ̀nàmì yẹn kéré tí ó lè dọ̀lá ń dọ̀lá kì á mọ̀ dọ́tọ́lọ́ ń sọ fún ànábì pé ìdásánà ń fatọ̀rátì ìdásánà wé fatọ̀rátì níjọ́ tí sọ́mà ti máa ń ya wà ìdàlùkà wá kí gbòmùtà sáàmà wípé omi lásán ló ṣẹlẹ̀ ń tu tsunami àbí eléyìí kàwáàkì àwọn àràwọ̀ sọ́mà wọ́n wà ní kí wọ́n wà jábọ́ وإذا yes البحار فجرت ha tí mo ń lọ gan ni ìyẹn ni pé nígbà táwọn oceans tó máa n tó ṣẹlẹ̀ wàhálà tí ó dìbọn ọmọ ènìyàn jọ yẹn kò sí fi wé báàbọ̀ lẹ́bi ìnáìdòhùn a kà sàdéhùn pé ó ṣẹlẹ̀ sí wọn. tàbí tàbí jẹ́ kí díẹ̀ sojú rẹ ta kò kúrò láàrin wọn tó àti pẹ́ náà fún ma fa fa ọlọ́run padà sí ìyẹn ni pé àkọ́kọ́ àti kẹyìn ọ̀dọ̀ ni wọ́n padà ثم الله ثم الله شهيد على ما يفعلون ثم الله شهيد على ما يفعلون ìyẹn ni wípé ọlọ́run bá dẹ́dà yóò wá jẹ́rìí lórí gbogbo tí wọ́n ṣe níṣẹ́ ìyẹn ni pé wọn ò ní ṣàdédé dá wọn padà lásán bí ó jẹ́ pé ọlọ́run fẹ́ jẹ́rìí lé wọn lórí pé nígbà báyìí báyìí lẹ̀ sí nígbà báyìí báyìí lẹ̀ sí. wàlúwẹ̀lẹ̀ ń májò rọ̀ sóò. promise tó wájá pọ́n ó gbogbo èèyàn gbogbo àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan àánú kí ni o àánú ó jẹ́ gbogbo àlùmọ́ wọn ẹ̀yẹn ni àyà tó pa nẹ́gbọ̀n Muhammad kìkì àtọ̀lọ́lọ́ fún abá tó pa lẹ́kún níjọ́ tí ń sọ fún káàdì ó ní ka fún mi ana ana n sọ́mà ṣára àwòbáyà káàb òbáyà ọmọ káàb wà bẹ̀rẹ̀ sí ká alukoran wọn bẹ̀rẹ̀ láti sóràtì nìsá níbo wá débi ayé àfà kẹfà ìdájí náà. fàkẹ́fà ìdájí náà mú ìyàwó. fàkẹ́fà ìdájí náà mí kúlù ọmọ tí. fàkẹ́fà ìdájí náà mí kúlù ọmọ tí. bíṣàhídì bíṣàhídì wàjí náà bí ká àlà ìyẹn ní fa kaifa idha ji'na ubaya bakabu wa kaya ẹ̀dẹ́ yìí pé fa mi idha ji'na min kulli ummatin bi shahid bóun ni ó sì rí nígbà tá a bá mẹ́lẹ́rìí kọ̀ọ̀kan wa lórí gbogbo àlùmọ̀ kọ̀ọ̀kan ìyẹn ní pé gbogbo àlùmọ̀ tọ́lọ́run wà nẹ́bí ọlọ́run sí gbogbo wọn fẹ́ dínà ẹ̀ nígbà ìgbó wọn jíṣẹ́ yẹn ànábì kọ̀ọ̀kan wulẹ̀ wá kó wọn pé mo jíṣẹ́ àdéhùn jẹ́ wọ́n ní wà jí náà bìkà wọ́n wà mú ẹ̀ wá káfíń ẹ̀ ṣètò ọ̀pọ̀ wọ́n jáwé ìlànà nàbí sallallahu alaihi wasallam wọ́n wà mú ẹ̀ ànábì nìkan ṣoṣo wa èyí wà jẹ́ ìgbogbo àwọn ànábì ọlọ́run. ìyẹn ni pé ànábì wa Muhammad ìkí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá yóò wà jẹ́ èyí sọpọ́ọ̀tì àwọn àwọn ànábì ọlọ́run pé bí ò bá yé mọ́ka nínú tíra fi rán mi pé àwọn ànábì báyìí wọ́n ti kí ni wọ́n ti ṣe báwa náà ṣe jẹ́rìí lórí gbogbo kíni o àwọn àlùmọ̀ tó kù tó báwa náà jẹ́rìí pẹ̀lú anẹ́wà Muhammad lójó sọ wípé wàlẹ̀ kó lè mẹ́tì gbogbo nínú hadith tí àfáwà Bukhari àti Muslim gbà wá an Rasulullah wọn ni nánú àkírùn nánú àkìrún àwa la kẹ́hìndé lóòótọ́ la sí kí ni àlùmọ̀ yìí ló kẹ́hìndé walakin sabiquna yawmal qiyamah tó bá ti jọ́ àlùkìyàmà àwa là á ṣáájú ṣẹ̀kọ́nù sọ̀lá fún wa ìyẹn ni pé bọ́ọ̀lù ó ṣe dá tó tọ́lọ̀ bá lọ́wọ́ fi wá ṣàṣáájú níjọ́ ẹ̀ta tí mà látàyé téèyàn wá wá ṣiṣẹ́ pé ẹni tó kọ́ wà wájú tẹ́lẹ̀ wọ́n gbé wá wájú ni ó kẹ́yìn kó tó dé tẹ́lẹ̀ wọ́n ní ẹ máa ń bí tí iṣẹ́ rẹ̀ bá wá tó ṣẹ́ tí wọ́n lè tò síwájú gbólẹ̀rù pọ́nrọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀nà rẹ̀ ó jì gan adébúgbà ni wọ́n ti ṣáájú rẹ̀ ni ó wà. sàbíkúnà yawm al-qiyama al-muqdiyu lahum qabla al-khalaiq àwọn làákẹ́yìn ìyẹn ni pé orí wa wọ́n sì ti bẹ̀rẹ̀ ìdájọ́ ó ti yẹ wa orí wa wọ́n ṣe kí ni o ìyẹn pé ọlọ́wọ́n dájọ́ fún àlùmọ́ àlẹ́wà Muhammad kótó pé wọ́n ṣe kí ni wọ́n dájọ́ àwọn ẹ̀dá mi tó kù nínú àwọn fàtà ní àǹfààní táàmì ìjọba ọlọ́wọ́ sàfihàn àti ìsúnú wa ìyẹn ni pé torí kí wọ́n fi dájọ́ ṣáájú wa á lè jẹ́rìí pé wọ́n jíṣẹ́ fáwọn eléyìí o eléyìí pa ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bàbá wa bàbá mẹ́dínà náà bá sàlékún àforíjì fún bàbá yẹn bàbá náà báyìí náà sọ wípé ọlọ́run mọ́sàdé kí n lè wòrán jálè kí á wọn èyàn ni pé a fi lè wo bóòlù kí ni ó ṣẹlẹ̀ yàwó ma tó la sara ẹ̀ fàmáàlà omi gùwàjì wàlà náà sí ìjọ tí gbogbo kọ̀ọ̀kan hàn ti gbàgbá ọ̀dẹ̀kùn fàmáàlà omi gùwàjì wàlà náà sí kò ní sí fọ́mọ ènìyàn agbára kan àbálára sí fún jọ́ ẹ̀ àmọ́ mẹ́jẹ̀ kì í tẹ̀ ẹ́ àwa tá a kàn yìí á gbogbo àwọn kọ̀ọ̀kan àtàwọn ولكل أمة رسول فإذا جاء رسولهم فإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون قضي بينهم بالقسط wọ́n wà dájọ́ láàrin wọn pẹ̀lú kíni بالقسط pẹ̀lú déédéé ìyẹn ni pé kò ní sábòsí wọ́n fẹ́ rò pé àwọn jẹ fún wa àlùmọ̀ wo tiẹ̀ ni ó jẹ tó ti é njọ́ tí gbogbo kálukú kọ̀ọ̀kan yóò máa wá ìkìrá kìtàbẹ́kà kẹfà bínafsíkà yóò máa àlẹ́yìká hasíbá ìyẹn ní pípò tí ẹ̀ sáwùjáre bẹ́ẹ̀ ọmọ mi yóò sì fẹ́ wá yẹn torí pé fúnra ni ó yọ tíra rẹ̀ lọ́wọ́ òsì rẹ̀ báyìí tàbí kó mú wá lọ́wọ́ sọ pé fúnra tó ti kàfẹ́ àbínà síkàlì yọ ó ti ẹ̀ tó pé fún àárọ̀ àwọn ṣe kí ni lọ sí sírò ààrẹ ìyẹn ni pé ìjọ yẹn kọjá téèyàn lè parọ́ àbí tó lè wá bíjà rẹ àmọ́ àní wọn fẹ́ parọ́ ọlọ́wà náà àlẹ́wùmá Muhammad kí àtọ̀lọ́ náà kó máa bá àtẹ́wà Muhammad àtàlẹ́bí tó kù ẹ wá jẹ́ ìlú yìí wọn alikisọ ìyẹn ni pé wọn ò ní fi gbá kan bọ̀ kan déédéé ni lànkwani fi sọ ní sọ́tà lànbíyà ó ní wà nádọ́rù màwázínà kristọlìyàwó lónìí àgbé òṣùwọ̀n déédéé àgbé kí ni ó là gbé kalẹ̀ ìyẹn ni pé tá a bá rò pé ọba adẹ́dá ò máa pín bí ìgbàgbọ́ ni bẹ́ẹ̀ ò nígbàgbọ́ ní ọlọ́run ni ìyẹn ni pé kò sí tó wọlé rújú gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wá ṣe rújú láyé lónìí yes ọ̀rọ̀ yẹn ti rújú débi wípé àfẹ́ mẹ́rin rẹ mọ́ àfẹ́ mọ́ta lẹ́ni tá a fẹ́ lè dálẹ́jọ́ àmọ́ tó bá ń dalẹ̀ kí a bá kò ní rí bẹ́ẹ̀ rárá torí pé tí wọ́n gbé wa òṣùwọ̀n kí ni o òṣùwọ̀n nílé ni kò sí bó ṣe ní ìṣẹ́wá gbìyànjú lọ kóòtù ẹ̀ẹ́dẹ̀ máa rò pé ta ni ó dà láre àti ọ̀daràn àti ẹni tó lẹ̀tọ́ àìfẹ́ ẹ̀mí mọ ta ni tó ṣe kí ni láyé nìyẹn òkè sí lálẹ́ kí a mọ̀ kúndìyà bẹ̀yìn náà torí pé wọn ò ní sàbòsí fún wọn àbòsí kan ò ní sí ń dán pé ẹja ló influence nínú àbòsí kan láyé nù àbí ẹja ló kí influence pé alágbájá àwọn èèyàn máa ń bá débi àti bá débi láyé débi ìsìn pé tádájọ́ kan ó bá fẹ́ dájọ́ tí ó bá tiẹ̀ dá déédéé wọ́n láwọn tó ń lọ bá tọ́ba wá di fámìlì rẹ̀ tí wọn ò rí mbẹ́ gẹ́gẹ́ wọ́n lọ tún ìyàwó rẹ̀ tí wọn bá rí wọ́n lọ bàálù rẹ̀ tí wọ́n bá rí wọ́n wà lọ bá àwọn àwọn oníwẹ́kọ́ lẹ́kọ̀ọ́ àwọn olọ̀gá rẹ̀ dandan kí o sì kíni kó lásáájú láti lè influence ẹ̀ tí wọ́n bá rí pé òtún mú mẹ́ wọ́n tó wo kí ni kàrí àwọn olómi lọ́dọ̀ọ̀la tí pọ̀ ṣù wọ́n lọ sí kíni wọ́n tó lọ dúró dè torí pé ọ̀nà òun máa ṣe kíni yóò máa pọ̀ ṣù kankan tí yóò wá wá mú pátápátá kí lẹ́nu tó wà sí gbẹ̀yìn wọ́n wà máa dẹ́kun rú kẹ wọ́n máa ṣe kíni wọ́n máa dẹ́rù bá ńgbà tó wọ́n fi òsì security so ibi tá a ló kí ni o ibi tá a ló kí ni àmọ́ ní àdìkí àmà kò sẹ́ni tí ó tiẹ̀ dẹ́ta wọ́n bẹ̀rù gbà ń jọ òjì yàwó ma yẹ fẹ́ òrì mẹ́rìkò sẹ́ni tí ń sá kiri ni ó sọ pé ó bẹ̀rù gbà yẹn ìjọ yóò tẹ ká máa ya fọ́tò bóòlù ìjọ yóò ṣe rí káàkà máa ya ní ìlú lónìí ajẹ́ gbogbo téèyàn bá ṣe máa wú ẹjọ́ máa wú lọ

máa bá tí máa ń sọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ láyé kí á mọ̀ ṣẹlẹ̀ kó tí sọ̀rọ̀ yẹn fún wọn ti pẹ́ ń tọ́pọ̀lọpọ̀ mọ́ ń wá tí ó máa wá wa náà pé ẹ fà ń sọ̀rọ̀ kí á mọ̀ ẹ sọ̀rọ̀ gba kí á mọ̀ nà ha àwọn àbẹ̀wò ìdájọ́tẹ́ ni ó ṣẹlẹ̀ ìjọba gan ni ó tó bá ti ní má lágbára àná tó bá ti ní ń gbé ìwọlẹ̀ e kí ló dé yẹn ìdájọ́ ìdájọ́ kékeré nù kó tó di kí ni o ìdájọ́ ńlá sọtọ́ bá tẹ́ni tó lágbára lánà tó máa fi lè mú lónìí làlùkọ́rẹ́ ni wọ́n yàkùlùn nítorí ó lo yàkùlùn fíìlù mọ̀dọ́rẹ̀ alẹ́tì tó fíìlù ìsìnmọ́ràn wọ̀ tajaddud ìyẹn gbogbo àtàná ṣe wí tán ṣe ń béèrè bẹ́ẹ̀ làwọn tòun yóò ṣe kí ni àánú máa béèrè táwọn náà bá sí bẹ̀ mọ́ àwọn tọ̀lá náà ṣe kí ni wọ́n máa béèrè kí ni béèrè yẹn mẹ́ta hazel wad àdéhùn tọ́lọ̀ ń ṣe tẹ́lẹ̀ sọ fún wa ìgbà wo gan ni ó lè nǹkan tó tó bá jẹ́ pé lódodo ẹ bá ń sọ ẹ̀yẹ ní pé àrùnlá ìkẹ́rẹ́ búbi lè kọ ìlà wọ́n pe ìpàdé ọlọ́run wọ́n ṣe kí ni wọ́n pe ní rán because tí yorùbá lọ́kọ̀ wọ́n ní nǹkan tó ń sọ lẹ́kì tó bá jẹ́ pé àtàrà náà yọ ọlọ́run tó ṣáájú ìyẹn ní kí rẹ̀ wọ́n mọ́ àwọn tó ṣáájú rẹ̀ náà nú àwọn ànábì ọlọ́run àwọn náà ń ṣe kí ni o àwọn náà ti ń dín náà kí wọ́n ti ń sọ̀rọ̀ pé sáà sáà sóti yé anabi Muhammad kìkì àtọ̀lọ́lọ́ kó máa bá sú ìlà ahadu sahaba ẹ Rasulullah sallallahu alayhi wa sallam wọ́n bí òjíṣẹ́ ọlọ́run ó ní mata sáà mata asáà ó ní òjíṣẹ́ ọlọ́run ìgbọ́lá lè kí ìbéèrè ti sàábẹ́ yẹn kì ṣe ti ìbéèrè ti ṣe kí ni ti ṣe sùwálì nìkan kì í ṣe sẹ́ni tí fi ń deny it's not a denier but ó fẹ́ bẹ̀rù lọ́jọ́ pé ànábì lè fóun ní gẹ́gẹ́ bí àdéhùn Jibril àbí tí Jibril wà bá ànábì wa Muhammad àdéhùn Umar ọmọ Khattab ó ní àgbérí ní àdìsá fún mi nírò nípa kíni nípa ọjọ́ àlìkìyàmà ó dà sọ fún pé mal mas'ulu anha bi a'lamu min as-sa'il mo tó ń béèrè ń parẹ́ ó fẹ́ràn nígbà ìwé sẹ́mi lọ pẹ̀lú àwọn àpẹẹrẹ rẹ̀ sótìẹ́ ìyẹn lọ bẹ́ẹ̀ àwọn ti sàbẹ̀ sàbẹ̀ rẹ̀ pé mọ́tàsá ìrìnsẹ̀ ọlọ́run ìgbà wo ní kíni o ìgbà wo àlèkè àmọ́dé ẹni kí ẹ̀sìn náà lè fún anábì ní fáma àdẹ́dìtà láha kí ni tí wọ́n náà pa lẹ́sẹ̀ kalẹ̀ níjọ́ yẹn ah ẹ̀kọ́ wa ló dé pé kí ni preparations rẹ̀ ìyẹn bí àwọn tí wọ́n béèrè kí ni wọ́n rò pé ó lè ṣẹlẹ̀ sáwọn ọjọ́ yẹn sàbẹ̀ yẹn ìkí àtọ̀lọ́lọ́ ó ní má àdẹ́tù kẹtìrún fi máa lè hadis mínà láàmẹ́ walakin àdẹ́tù hubbaka ya Rasulullah ń tí mo palẹ́sẹ̀ kalẹ̀ dídọ́ ẹ̀ kí ni ìfẹ́ rẹ̀ walakin law kunna aw yaquluna kathiru min an-nas al-yawm tọ́pọ̀lọ́ àwọn èèyàn máa sọ pé tó síbífẹ́ àmẹ́bí lórí pípẹ́ àkàlẹ̀ hunaka farqun hubba ha'ula'i wa hubba ìfẹ́ àwọn tàná ìfẹ́ àwọn aw yushajjuhum ila ta'ati rasulillah ìfẹ́ àwọn àtàná máa ń yára láti ṣe kíni o láti tẹ̀lé ti anabiwa muhammed ìfẹ́ àwọn tòní ọ̀pọ̀ rẹ̀ orí bomi orí ahọ́n àlejò ìpàtẹ mọ́ra ni n bá fi máa má gbà ṣùgbọ́n wọn ìfẹ́ tàwọn tàná yẹn tí wọ́n pèsè kalẹ̀ láti lè ṣe kíni o láti lè fi pàdé àdìkẹ́ àmọ́ ọlọ́run wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n wá ń tẹ̀lé wọ́n wá ń tẹ̀lé ṣèṣì rẹ̀ wọ́n wá ń kọ́ sí ẹ̀ ìyẹn lójú ṣẹlẹ̀ níjọ́ tí Thawban lamma àádẹ́rà ní Rasulullahi sallallahu alaihi wasallam alwudu níjọ́ tí Thawban pèsè omi àlọ́lá kalifa anábọ̀ Muhammad anábì bá yẹn tààjú dì ní gbàrátà lórí òjì kí àtọ̀rọ̀ ọlọ́kùn bá bá ó bá Thawban lẹ́yìn rẹ̀ ó bá kí gbòkè ó bá Thawban lẹ́yìn rẹ̀ ó ní kí ló ń fẹ́ gan wọ́n ní mi ò fẹ́ kankan wọ́n ní mo ti mọ̀ wọ́n fẹ́ jí lásìkò yìí fẹ́ ṣe kí ni o fẹ́ ṣe náà wá ní kí n kí ni o omi àlùbàlà kò sùn ń sọ tani ẹni tí ó sùn kílẹ̀ ṣe ṣe náà yóò ṣe náà kò wá fún ọ̀rọ̀ yẹn kún kí ọ̀rọ̀ yẹn kún lẹ́mìí gan pé ó fún ah, kí ló ń fẹ́ gan ìyá sọ̀bán kí ló ń fẹ́ ẹni kí ni sáwọ́ sọ̀bán ló sọ ó ní ìwúrí ìlúmọ̀rọ̀ fakọ̀tàkà fílé fìlì jàǹdà ó ń fẹ́ kankan mo kàn fẹ́ kí n wà pẹ̀lú rẹ̀ báyìí níbo lálùjánnà anabi sallallahu alaihi wasallam ó tún bí ó tún tún bí àtúrí ìdíje rà dárí ṣe ó tún fẹ́ kankan míì tó yàtọ̀ sí tí mo ó ní láàrin ìdíṣẹ́ àrùn ìrìnnùmọ̀rọ̀ fakọ̀tàkà fílé fìlì jàǹdà oníwò fẹ́ kí ni o ẹ́ ìfẹ́ ń fẹ́ kí máa bẹ pẹ̀lú rẹ̀ lálẹ́ jẹ́nà kí lè sí alẹ́ ní o fún ànábì sọ fún láyé kan ó ní àìní alàkẹ́fẹ́ra ti sùjúdì wọ́n máa wá ìrànlọ́wọ́ ọlọ́run fún mi àti fún wọn náà lórí ìmọ̀ kírun púpọ̀ wàfí àyàtì òkúrọ́ ànábì ní alùmárìhù máa àhàbà ọmọ ni yóò máa bẹ pẹ̀lú kí ni o ẹni tí bá ní fẹ́ sí ayé ọkùnrin bàhàdà irúfẹ́ wo sẹ́rùfẹ́ tó ní ni ọmọ náà ti ń bẹ pẹ̀lú ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn kèfèrí tí wọ́n béèrè lọ́wọ́ àdàgbà Muhammad pé wọ̀nyẹ kòlù náà mẹ́ta àmàlùwà àdú nǹkan tó sọ lẹ́kì àti bí àtàwọn àdábì ọlọ́run tó ṣáájú tí gbogbo yín máa sọ pálí kíámà níjọ́ wo gan ni kí lànà kan fi wọn lé sí i. kùlá àbúlẹ̀kùn lọ́sí lọ́pọ̀ yastarajinu bi alladhina la yu'minuna biha tipẹ́tipẹ́ làwọn tí wọn ò nígbàgbọ́ sọ́jọ́ àlìkíámà wọ́n máa ti fẹ́ kí àlìkíámà tètè kí ni o kó tètè dé ẹ ti gẹ̀bẹ̀ ẹni tí òní kan ṣe yóò kẹ kí ni kó ti ẹ̀sáàmù ó dé lórí àtẹ̀sẹ̀ dé ó darí kí ni takọ takọ ká máa lọ ìrọ̀ ni kó ṣe kí ni kò mọ gbẹ̀yìn because ẹni tó bá ti kàwé tó mọ tí ṣe máa ń ha ah, ìwé ìpọ́n ti kọ́ bá ń ti kọ́ bá ló mọ̀ ṣe kí ni ni ó máa sọ. bẹ̀tẹ̀ ni tí ó pìpì àkàkàkà lè máa gbé ẹ̀ láwọn akọ̀wé tí wọ́n kó wá ọ̀dà rẹ̀ ní òtí ẹ̀ka kankan mọ́. so kò sí tó ń ṣe kọjá wípé kò ní ìkankan ṣe ẹ̀ ah, yóò bá tiẹ̀ kókó kó ẹ̀ṣọ́ àmọ́dẹ́rù kú pa máa torí pé kò ní gbìyànjú kan ó ní ha àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀rú máa ń wọ́n máa ń káàánú pé kí á mọ̀ ó bà ẹkímọ̀kì báyìí kí a mú bàdé bóòlù kí ni o bóòlù tó yẹn ṣe ìyẹn ló máa ń jẹ́ ìbànújẹ́ wọn ìbànújẹ́ wọn tó pọ̀ tó máa jẹ yẹn anẹ́pọ̀ Muhammad ntọ́lọ̀ wa ní kó fún wọn lẹ́sìn ní pé kúl. kúlá amúlẹ̀kùnrin náà sí lọ́wọ́ wà lánàá. kúl. kúl ìrẹsọ fún wa wọn béèrè pé yẹkùlù náà má ta sáà ìbéèrè ni wọn béèrè. kún sọ fún wa pé láàmìlíkù njẹ́ òkùnkọ́ sáájú láàmìlíkù nìkan kan láàlẹ́mù ee àṣà nkọ́kọ́ nímọ̀ nípa kíní o nípa àjọ yẹn ẹlẹ́ẹ̀kejì ká sọ pé mo wá nímọ̀ nípa àjọ yẹn láàmìlíkù nínà sí náà náfíù àtàbárò òmìnira àwọn lè yí rinlẹ̀ fún wa àti fáwọn bá mi ò ní kápá lìnà sí ẹ má jà sí sọ lómi o èmi gan alára mi ò ní kápá kankan fẹ́mi ara mi jọ yẹn dọ́rọ̀ pé ìnira kankan má kàn mí nìyẹn o ìyẹn ni pé tó bá lá sí dọ́rọ̀ wọlé ẹ̀ lẹ́fẹ̀ẹ́ ìyẹn ni pé lá àmúlíkù àná àìfà dọ́rọ̀ àná sí. òun ní kápá kí n ti ìyẹn pé kí wàhálà tí ó ṣẹlẹ̀ ń jọ yẹn kọ́ mọ́kàn nínú ìyẹn ní kápá rẹ̀ wàhálà náà fà á ká tó wá sọ pé àǹfààní kan àìkà fúnra mi àbí fún ẹlòmíì ní wa kí máa bá tó sọ fún ọkọ Abbas ó ní ya ami Rasulullah salma sheik inni la ugni anka min Allah shay'a ìrẹ́ ọkùnrin ẹ̀ tètè bí mí ní tẹ́ sìn tabadali kìámọ́ ọlọ́run mi ò ṣe kí ni mi ò ní kápá kankan lórí ọ̀sẹ̀ pé kó lá àmìlíkù lè nẹ́fsì dọ́rọ̀rán wàlà ìlà àríkójọ kalẹ̀ ìlà ìsìsìnà ìyẹn ni pé àǹfààní kan táwa ti ní ẹ ànábì ti ní òní kankan àṣìlá ànábì ò sí pẹ̀lú àlìkìyàmọ̀ yóò wà máa jẹ́ pé hàní shafa'atu nàbí sallallahu alayhi wa sallam yawm al-qiyamah bi mashi'atillah bọ́lá ń ṣe fẹ́ ń tọ́lá ń fẹ́ nínú ìsìnkpẹ́ ńjọ yẹn tọ́lá ń fẹ́ là nàbí òsèkí ni ni ó ṣe kì í ṣe pọ́n ní kọ̀mándì kankan báwo yẹn ṣe máa ń rò páwọn àfa kan tí wọ́n ń sá nàbí ọlọ́run ní lónìí gbà tẹ̀mí gbà fún bàbá kìíní kan dé ẹ̀mí gbà fún ṣẹ́ẹ̀kù kan dé wọ́n kà lanu báyìí làákó sínú wọn wọ́n sì gbé àwàlẹ̀ jẹ́ náà àwọn àhesọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí yóò gbọ́dọ̀ máa bá tí yóò bá láká ìkan mu ẹjẹ́ ìgbọ́dún rẹ̀ rí ni pé wọn ò nílù láti ṣiṣẹ́ wọn ò nílù láti máa ṣiṣẹ́ àwọn amọ́pọ̀ ọkọ̀ ti wá á rí gúrú wọn gúrú fìlà ó ní yá ìkọjá àti tànjẹ sí àwọn sáwọn ẹni rí so tó bá bá nẹ́gbà Muhammad kí a tọ̀lọ́ lọ́kùn máa máa tó fi lè sọ wípé láàmù ní kò ní nafsi dọ́rọ̀ ìlà níjọ́ tàbùkù wá sọ pé yawma yunfakhu yawma yawma fi sur ẹ́ láà àtàkì tó wà ní yawma yaqumu ruhu wal malaika kí wá lórí. ìyáwó yẹ kó mu rú níjọ́ tí màlẹ́kà Jibril ló dúró báyìí wal malaika àtàwọn màlẹ́kà tó kù sọ́fà wọ́n mọ̀ bẹ́ẹ̀ sáfù tí ó sọ̀rọ̀ ń dọ́yẹ̀ ilá mẹ́tàdínlẹ̀ lẹ́wọ̀ rahman àyàfẹ́ni tí Allah ọlọ́run bá jọ́kẹ́ ayé tó bá fún níyọ̀dá ajẹ́pẹ́ yóò sì ni ó fi sọ fún adájọ́ Muhammad kí àtọ̀lọ́ ọlọ́run bá nígbà tá a forí kalẹ̀ pé sal tuti oṣù ọlọ́run ara gbórí sókè wá béèrè tó bá fẹ́ wọ́n ilá mẹ́ni àdínàlá òwúrọ̀ náà yóò wá ń tọ́ sọ déédéé náà ní bó ṣe rí nù gbàríkà ó ní yọ́pọ̀lá hapù ijó òdodo ló ní ìyẹn ni wípé ijó yẹn kọjá ijó tẹ́yẹ̀ ní máa bèbè kí ni ó ṣẹlẹ̀ ijó yẹn kó lá àmì lẹ́kùn lè nẹ́fṣì ضرا ولا إلا الله ìyẹn pé dá ìkanjú sí un mi ò ní kápá kó tètè ṣẹlẹ̀ o torí pé lèkúlè lèkúlè ummatin ajan gbogbo àlùmọ̀ kọ̀ọ̀kan ló ti lásìkò tí wọ́n kù fún un. إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون lẹ́kúnlé ummatin ajal gbogbo àlùmọ́ kọ̀ọ̀kan ìran kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan ló ti ní àjàlù tiẹ̀ torí nu tọ́nà ọba dẹ́ta kọ̀ọ̀kan tó dáyé oníkíní wàhájálù ha ìgbà wo ni ó lò wàhánálù ha iṣẹ́ wo ni ó ṣe ìyẹn gbogbo ìran kọ̀ọ̀kan kò wọ́n ní kánà alẹ́ àmẹ́ẹ̀nẹ́ ọ̀fun wa ní ìfọ̀kànbalẹ̀ mélòó méjì يرفع الأول ثم بكي الثاني ọlọ́run ní inú ìfọ̀kànbalẹ̀ méjì yẹn wọ́n ti gbé kan lókè ìkan ò sí lórí ilẹ̀ mọ́ ó kí ni ó ó kẹyọ kan kí ni ìfọ̀kànbalẹ̀ méjèèjì àkọ́kọ́ méjèèjì náà wà ní níbi sọ fún kò lè ṣàlàyé fún wa ó ní wa ma wáyé ń ní jẹ ní wà á ń tàfi ìhìn tí rẹ̀ ta ni ó rí àdé bá ń bẹ láàrin wọn sallallahu alayhi wa sallam ó dà wà á ń tà ẹ̀kọ́ fi ọlọ́kàbà lẹ́nu àbí wà á ń tà fi ìhìn lókun àtọ́ bá ń bẹ láàrin wọn ànábì òsì kí ni ó kò sí láàrin wa adépẹ́ yẹn kí ni ó ó wá ní kí ni wà máa wọ́n mú àzíbà wà wọ́n yes ìfọkànbalẹ̀ kan ṣoṣo tó kù òun náà kiri al-istighfar at láti jẹni tí ó máa túbá tí ó máa kú ònú ẹ̀ṣẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run wa hum yastaghfirun ó lo yastaghfiru ala fi'l mudari bákan náà wa ìpadà sọ́dọ̀ Ọlọ́run ìwà نعم لكل أمة أجل أه. إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون إذا جاء أجلهم تسكو وباتو أجل رẹ̀ tó bá tó فلا يستأخرون kí ló ké sáà فلا يستأخرون ساعة فلا يستأخرون ساعة tààkìrù yìí ṣẹlẹ̀ pé ẹ láti bá fà á sí ẹ̀yìn díẹ̀ ẹ yá lẹ́yìn lómi ní yá ayọ̀lẹ̀ nínú àmà mi ń fi kú. yá ayọ̀lẹ̀ nínú àmà mi ń fi kú mímọ̀ ọ̀rọ̀ kẹ́lẹ́. يأخذكم الموت ويقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق لولا أخرتني ọmọnìyàn gbogbo ọjọ́ tọmọnìyàn kan bá kọ̀ kan bá fẹ́ kó lórí ilẹ̀ ní ọ̀nà àtàn máa pé kọ́lọ́hún tiẹ̀ lọ́wọ́ lára díẹ̀ pé ká tí ọlọ́run fún kan ẹ̀gbọ́n tẹ́ bá kan tí ọlọ́run bá fún láǹfààní tó bá mọ̀ pé òun ní an hour before that time tó bá ní kápá kankan gbogbo tó ní pátápátá ní òfìsì sàárà gbogbo tó ní pátápátá ní òfìsì sàárà bẹ́ẹ̀ ó máa ń fi kú yẹn sàdánwò fún wa wípé gbogbo tẹ́lẹ̀ táwọn ń ṣe yẹn tó ní àá ah, ó sì ti wá ń tú fún ara ẹ o ó kàn rí ni kò ṣúọ̀ wọ́n tó bá ṣúọ̀ ni kò ní ṣe kí ni kò ní ṣe àkẹ́kẹ́ kù torí pé tí o bá débẹ̀ ni ọmọ ni o ní sọ pé láwùlá àkàrìtà ní ìlà ajáyé ẹni pé kò sọ pé láwùlá àkàrìtà ní ìlà ajáyé báyìí pé kó tiẹ̀ jẹ́ yóò jì díẹ̀ sí kó náà ìlà ajá kó súnmọ́ díẹ̀ kó kà tiẹ̀ súnmọ́ díẹ̀. ìyẹn ni pé kálukú ọmọ rò pé kémi náà tiẹ̀ máa bẹ kí n ṣe dáadáa kémi náà máa bẹ nú àwọn ẹni àmọ́lọ̀ ní fàlàyé sáàkìrú na sáà so ti àsìkò tọ́mà ní ó bá kó láyé kò sí nǹkankan tó lè gíní àà ah, ó sì fẹ́ ẹ̀kú kò tí sí láti kú ní kí wọ́n ló ṣe àà ah, báwọn kankan sí wá rẹ́skíù rẹ̀ nìyẹn àsìkò lè láyé sáàkìrú na la yastakbiruna sa'a wala wala yastakbiruna ma fóòmù yóò bá ní pé ha ọlọ́mọdé afọjọ́ ọlọ́jọ́ lọ sẹ́kùn wọ́n dá máa kí <laughs> àyàmù rẹ̀ mú a ó sì lọ ọjọ́ kí nìkan ó gbà kó ní kúkú jazakumullahu khairan wọ́n sì wá kánjú ikú rẹ̀ wọ́n sì kí ni wọ́n لكل أمة أجل وما كان لنفس أن تموت كتابا مؤجلا كتابا مؤجلا wọ́n ti kọ́ wọ́n wá fẹ́sìkò sí àgbóyè ìgbọ́dọ̀ wà sórí wa rárá o àgbóyè ìgbọ́dọ̀ sí kíni ẹ̀mí ọlọ́run ló ní bó ṣe wáyé ọlọ́run sí kíni Allah ló ní ẹni ó lè sọ pé kó ṣáájú tètè lọ́rùn sí tó tẹ́ wá ti dúpọ̀ ṣáájú tètè lọ kó tó súnmọ́ ni pé ó lè sì nà kó má délé pé àwọn òsì tó wá sùn wọn ò sì yí ni ní ìsìn ń wà wọn apáǹsì ẹ̀rí pé wà máa rìn káàkiri so ẹ̀mí rí wà máa rìn káàkiri gbólé rìn kí sọ̀rọ̀ pé kò wá ní relax àbí kò rí bẹ́ẹ̀ ó ti lẹ́nu kan ò ní kú olórí ilẹ̀ àgbàgbé ìyọ̀ǹda Allah láyásá ìlú náà sàá wàlá máa wọ̀ rí àwọn ọbẹ̀ ọbẹ̀ ọlọ́run tẹ́mìrì ogun ọdún mẹ́rin lọ́fẹ́ lóòótọ́ máa bó tiẹ̀ jẹ́ wípé onáàkà àṣìyà máa yẹ kú ní sábàbà lè tú lè lọ́mọ àlìsàn bó tiẹ̀ jẹ́ pé mẹ́nu àwọn kankan tọ́lọ̀ ọba dẹ́dà ṣe nínú sábàbí tó lè dé kẹ́ni tẹ́mìrì ogun bíi kí nínú e, sílátọ̀lá araham sílátẹ̀ araham kéèyàn ó sì kíni kó dọ̀kùn ẹbí pọ̀ wà ìtààmù tọ̀hán kéèyàn ó sì kíni kí n fún yàn ló jẹ kó gbogbo eléyìí náà nínú o nínú nínú kádàrà pé àti kọ́pẹ́ yóò dẹ̀bí pọ̀ àwa àwa ní dasìkò tí a kí pé ó kò kọjá àsìkò yẹn ti kọ́ umul kitab la ó ti yé wa wọ́n fẹ́ ká encourage ká ṣiṣẹ́ olóore tó ti yé máa àdísì tó ní àyúnṣà aláwú fi àtàrí wọ̀nyí sàtàláwú fi rizki fagiri valiyesele lẹ́rọ̀hìn so kó lórí ipa tó dáa kan tá rizki rẹ̀ kó sí kíni ogun so ìyẹn ni pé èèyàn kan ò lè dẹ́mi rẹ̀ lókùrà tọ́lọ̀ bá fẹ́ náà. قل أرأيتم إن أتاكم عذابه بيانا أو نهارا بياتا بياتا أو نهارا ماذا يستعجلون من يستعجل منهم ماذا ماذا يستعجل منه المجرمون قل أرأيتم إن أتاهم عذابه بياتا أو نهارا أو نهارا sọ fún wọn ara àìtùn ẹ̀rí abẹ́ kí ni view yín in àtàkùn àdáàbòbò bàyà àtẹn tí a bá dé lálẹ́ <laughs> ìyàtọ̀ ìbéèrè tó bá gbé tẹ̀kẹ́jú kò dé tó bá dé lálẹ́ àwọn ọ̀nà àárọ̀ ẹni wò pé alẹ́ ló dé bá wa àpìpì àkàlẹ̀ sẹ́wọ̀n pa ń sùn lọ́wọ́ ni ṣẹ̀wọ̀n kó lè ṣẹlẹ̀ kọ́mọ nìyẹn rò bẹ́ẹ̀ àwọn ọ̀nà àárọ̀ tó bá ṣẹlẹ̀ lójú ọ̀sán fètè tì báyìí kò sí dáàsì àṣẹ́kí àgbà fún mi kò sọ́gbọ́n wọ́n nílé ń jó a sì èrè ṣe kí ni ń la kọ́ta bẹ́ẹ̀ lọ́rọ̀ ó ṣe rí yọ <laughs> yes sẹ́gbẹ̀ pé wọ́n nílé kí ni ilé ń jó a sì èrè ṣe kí ni ṣe kọ́ta ló yẹ kó máa là ó ní omi tí máa ń dànù lé kó fi lè máa sàn lọ bẹ́ẹ̀ lọ́rọ̀ ọmọ nìyẹn wọ́n ṣe ọlọ́run fẹ́ payé mu àwọn kan láwọn ń sá lọ ibo bó ní ń sá lọ ẹ̀kọ́ bí képo ní lọ ọ̀rọ̀ ara òrọ̀ bí kẹ́kẹ́ ju pé kó túnbà bóyá túnbà ajẹ́sí kí ni ajẹ́bá àwọn náà àrọ̀ ìjìyà wọn kò sí tí ò lè ṣẹlẹ̀ o ìyẹn ni pé àsáà ìjọ àdìgá àmọ̀tẹ́ rí yẹn tíjìyà rẹ̀ wọ́n wà dé ọ̀nà méjì ni ó ti bá àwọn kan àwọn kan ó máa sùn àwọn kan ó jì àwọn kan ó lè kí ni àwọn kan ẹsẹ̀ so yẹn pé àwọn kan wà lójú oorun àwọn kan tó kí ni lójú ní áwò tó bá bá àwọn kan lọ́sàn-án yóò bá àwọn kí ni lójú oorun Naam. Mọ́lá ìsáàjìbù nínú Èwo ni ẹlẹ́sẹ̀ kanjú nú ẹ̀, èwo ló bá déédé nú rẹ̀, èwo ló bá tó ṣe kíni tó ṣe déédé rẹ̀, èwo ló bára gbà nínú ẹ̀, kí ni fi kanjú ìjìyà Ọlọ́run tí ò ní kápá lórí ẹ̀ tí ò lè tì dànù náà. àtúntò ìgbà máa wọ́pọ̀ àwọn tó ń bí àtúntò káti ẹ̀ wá sọ pé lẹ́yìn ìgbà yẹn ìdáná wọ́pọ̀ à ìdáná wọ́pọ̀ à títí àyẹ̀bá wa títí àyẹ̀bá ṣẹlẹ̀ títí àyà bí tó bá ṣẹlẹ̀ àmọ́ bí sọ́kàn yín ìyẹn ni pé kí ló fi yín lọ́kàn balẹ̀ òun náà wà lọ́pàá ní Suratul Mulk àmì ń tún. أأمنتم من في فستعلمون فستعلمون كيف نزيد فستعلمون كيف نزيد إن أعلمتم ṣé ọkàn yín balẹ̀ sọ́kàn yín gbé ayá sí fàbíkùnmù láàrùdọ̀ kílẹ̀ òsìkí ní kílẹ̀ òyíyá ṣé ọkàn balẹ̀ gan bílẹ̀ bá yá bọ́ọ̀lá àdìsí ságbára wá gbé ẹ jẹ́ kí n jẹ́ kí kiri kò yé wa ẹni tó bá rí ibi tí ilẹ̀ ti rí tí ilẹ̀ bá ha kí lẹ́yìn kó lè kó sínú ẹ̀ ó ní continent kan lè kó sí yes ó ní kí mo pè continent kan lè kó sí tí ó sì pa nípa àti pín òsì méṣe ẹni tó bá rí ibi tí ọba dẹ́dà tí ti ṣe kí ni títí ń dá ara rí wọ́n ń jó ijó wèrè kan ní Israel lọ́dún kan wọ́n akábọ̀dọ́dọ́ wàláì èmi wò báyìí láì báyìí láì ìjọ yẹn mi ò mọ nítorí fún ọmọ Palestine lọ́lọ́run wá fẹ́ fi yé wọn pé ń mú i tí ó sì ń tẹ́sí jẹ́ kàn fi díẹ̀ hàn inú ẹ̀ wọ́n jó nínú òtẹ́gbà sàn ṣe reception sàn ṣe àwọn jó kankan ní ilẹ̀ kan ìyá báyìí àwọn èèyàn bá abẹ́rẹ́ máa nígbà tí wọ́n máa ń da agolo látẹ̀yìn ọkọ̀ ọyọkọ̀ dábàdílẹ̀ tó jípa tó tì fún báyìí bẹ́ẹ̀ ni kálukú ṣe ń rán àtẹni tí ń jó àtẹ britain wọ́n tà báyìí ó parí padà ní Israel ni of today clips yẹn wà tí máa rántí tátù ẹ̀dá máa lórí gómìnà gbogbo gbé fọ́tò yóò gbé picture fún yóò gbé yẹn fún yín wọ́n rí bẹ́ẹ̀ ni sọ tó bá fẹ́ rí ilẹ̀ kan kò sí tí ó ṣẹlẹ̀ tí wọ́n máa bò kánò ó lò bò àti earthquake ìwé burú jù ọlọ́mọdé àti àárín kankan lọ ọlọ́run sáànù wa lórílẹ̀-èdè yìí pọ̀ láfíríkà ń gbádùn fẹ́ kò sí yes ebi tí wọ́n ti mọ̀ díẹ̀ lórí áfíríkà òní horn of africa ọlọ́run àti sáà mo dúkò fún wọn bẹ́ẹ̀ ọlọ́run ìyẹn níbi kankan àwọn horn of africa ibẹ̀ náà tuntun rí díẹ̀ díẹ̀ so àwọn nìkan náà wọ́n rí earthquake ń bì yà àti ẹ̀ tí yóò máa là yóò máa jó yóò máa yọ tápà tó máa yọ. so kí la fẹ́ sọ ìwọ la ẹja sọ ìwọ lágbára wa ká àmọ́ tún bí i sọ́kàn yín balẹ̀. àsọ̀nìmọ̀ ìlànà wà bá àmọ́ tún bí tẹ̀sítà àjẹnú ìtìyà tẹ́ ẹ̀ ṣe kí ni tẹ́ ẹ̀ kanjú rẹ̀ pé kó dé náà ní o sábà pé àwọn ẹmọ sọ pé ànígbà àníṣe kí ni ànígbà ẹ ànígbà tí ọlọ́run bá lòun dé ọ̀rọ̀ ànígbà kọ àtúmọ̀ bẹ́ẹ̀ ó dàbí ìgbà tí ọmọ tọ́ọ̀gì bá lòun nígbà tí wọ́n rán ọlọ́pàá sí jẹ́ yóò sọ pé òun ní sékìní òun ní gbà àbí a máa rán ọlọ́pàá sí yóò ní gbà tó bá tó rí sí ìdìbẹ̀ yóò máa sọ pé òun ní tí sọ́jà méjì bá wá dé tọ́kàn yọjú kí ni ó wọ́n ṣe yóò wá yóò rọ̀ yóò wá dọ̀bálẹ̀ sọ́jà wà ní kọ́ba fi lè mọ̀ pé mo jù ẹ lọ ó yá máa yí lẹ̀lẹ̀ ẹ mọ ọmọ yàrá mi tó tó kó ìsọ tó ṣẹlẹ̀ ní abánjó ni tó ṣẹlẹ̀ lábánjó náà fẹ́ ṣe ẹ̀ ní ṣe kí ni ẹ̀ ní gbà kí kò sí wàhálà àwọn akọ́ wọn ẹ̀rọ fọ̀ inú ọmọ tó kò kéé àwọn arẹ wọn ọ̀rọ̀ gbórí sókè òsì lọ́rùn ilẹ̀ yes ẹ̀rí ni wọ́n arẹ wọn sínú ẹrọ̀fọ̀ ọ̀rọ̀ gbórí sókè àwọn àfúrà ọ̀rọ̀ gbégbòkè ẹgbọ́n kankan láti gbà gbórí sókè kọ́ wọn ò yẹ bá wọn kẹ́rìbọ̀dì sáà kékeré èèyàn láàrí o tàbá rí màlẹ́kà ọlọ́run tí màlẹ́kà bá dúró báyìí pé ó yá mo ń ẹ̀dákẹ́ wàkọ̀dì kúntù bí i tàstàjìlú ọ̀pọ̀lọpọ̀ alẹ́ nígbàgbọ́ sọ́lọ ní sì ń kánjú pé káàkiri ti ẹ̀dẹ́ kí ni ó ṣẹlẹ̀ gẹ́ẹ̀sì ọmọ adẹ́rùgbà wá kí ni pọ̀ lókè tí ó gba àfàánimù mẹ́kìrànlá ta ni ó ní fọkàn balẹ̀ sí kí ni o sí ète ọba dẹ́dà níjọ́ tó mọ̀ràn ọmọ kàtọ́ọ̀bù ó sì wọṣẹ́ bí táti dúró ní ṣáàlá ó mọ̀ràn ọmọ kàtọ́ọ̀bù jó tí ó sì wọṣẹ́ sẹ́ẹ̀mì kó wọ́n asásíné ìtẹ̀ ni wọ́n kú mọ̀rù báyìí Abdullahi ọmọ rẹ̀ wọ́n di aláwọ̀ àmì ọmọ sàbáyọ ní sòun náà ó ń fún Umaru lẹ́kọ̀ọ́ mu nígbà tí wọ́n gbé délé iṣẹ́ kò constantly kò dẹ̀ kúnjọ́ yẹn ó lò tó jọ́ mẹ́ta wọ́n fún lẹ́kọ̀ọ́ báyìí wọ́n máa fún lẹ́kọ̀ọ́ mu báyìí ẹ̀kọ́ yẹn sì ń gba kàn jáde so ìdẹ́kọ̀ọ́ yẹn ti ń gba kàn jáde ó ti pẹ̀lú bó ṣe rí yẹn náà pẹ̀lú bó ṣe rí yẹn bí kọ́ńtì yẹn ṣe rí pé wọ́n gún ni túmọ̀ ń sọ pé alhamdulillah ó tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn ọmọ kí ni ọpẹ́ ó mọ̀ lórí yẹn ó ní wọ́n kọ́ da òtún láwùdá ara mo ti ó ní mo bẹ ọlọ́run lẹ́bẹ̀ méjì ó sì ti gbà kan nù rẹ̀ mo ń retí kí ni ìkejì kí ni àkọ́kọ́ ó ní mo bẹ ọlọ́run dáwọ́tò ńlá ayélujára ṣàhádà mo bẹ ọlọ́run kó jẹ́ kúkú ṣẹ̀yídì wọ́kọ̀dọ̀ ó sì sí ni ó ti ṣẹlẹ̀ lọ́pàá ló fi rán yẹn pé ẹni tó gún mi lórí ìrun yẹn ẹ bá mi wá mo fẹ́ mọ̀ kí ni pẹ́ẹ́bí lé pákọ́ mo kàn sáti ẹ̀fẹ́ mọ̀ ni nígbà tí wọ́n dẹ̀ tán ni pé àbúlù olúwàtàn mọ̀jú sí ni alhamdulillah ọpẹ́ ní fọ́lọ̀ pé kìí ṣe mú mi ní wàsáníà àyìn adìfẹ́ fi madina ti rọ̀súlìkì mo wá fẹ́ kí wọ́n sí mi sí kí ni ó sọ àwọn àrùgbà méjèèjì tó tọrọ pọ́ ló ṣe fẹ́ ṣẹlẹ̀ ogun kan ò ní wọ madina belé pọ́ àti kí ni kó rọrùn náà méjèèjì wá sí àjọ ìṣẹ́ وقد دفن عمر wọ́n rẹ̀ sí sẹ́gbẹ̀ẹ́ kí ni ọ̀rẹ́ rẹ̀ méjèèjì kí la fẹ́ gbónú lọ bí ásàrù yẹn ní pé mọ́ àgbo ṣe rí yẹn ó wọ́n sọ pàtó ń wà lórí gbogbo kàkà kú tí ò lè mú kọ yẹn fún Abdullahi ọmọ Abdullahi wípé ara sí gbé orí mi kú lórí pílò yẹn orí mi sẹ́kọ́ ti kúkú ṣẹ̀yídí náà ọ̀rẹ́dì ti ń kúkú ibi yẹn lọ ó wá ní pé orí mi kúrò lórí bo lórí kílò yẹn làálọ̀lọ́wọ́ àyẹ̀wò àìlẹ̀ ìyáwó ìrọ̀hámẹ́ni bóyá náà ajẹ́ bojú omi ajẹ́ sí kíní ajẹ́ kẹ́ni torí pé fàlàyà wà ò kí lọ́lọ́wọ́ ṣe gbórí yẹn kúrò lórí yóò wà tó bá wà oni law kana ihda qadamayya fil janna wal ukhra fil fil kharij la aman makra allah tama to wa ko mi dal janna báyìí tin báyìí gbèsè kan sí dal janna to ka ba wa dal da tes ke ji wa kini ko ba ti wo o ka mi o ṣe kini o ah mi o ba le o torí pé wọ́n lè pè mí padà pé wá o so kí wọ́n ló fẹ́ fà wá lọ́kàn balẹ̀. Fọlá wà sọ fún àwọn kí ìlàlẹ̀lẹ̀ yìí nà ló lẹ́mú àwọn tí wọ́n sábùsì sọ́lọ̀ ń tá sọ fún wọn ni wípé búkú àdábàl hólìdì àdábàyé tábàlì búkú ìyẹn pé ẹ tẹ́sì ẹlẹ́gìní ẹ̀kà tẹ́sì wò ẹ tẹ́sì rẹ̀ sẹ́wọ̀n tó máa lọ́gẹ́ ìwò tẹ́sì tíjà ìyá rí bó ṣe rí tí máa ń jẹ gangan kan zuku azaba ìyà yìí wá jẹ́ azaba lọ́kùnrin ìyà gbére táwa ti lè tẹ́sì rẹ̀ báyìí yóò máa jẹ́ yóò máa jẹ lọ́ni. Àlùkùnrin sáwọn ilẹ̀ àbímá kò tún tàkì ǹjẹ́ alìtùjìzáwọ̀nà ìyàtọ̀ ìjẹ́ yìí ọlọ́mọ jẹwọ́n yà ó ìyàtọ̀ fi jẹwọ́n yìí alìtùjìzáwọ̀nà ṣé wọ́n ń san ilẹ̀sàn kankan

ìlàwà alùhà zọ̀ọ̀lì ń ní jẹ́ orílẹ̀-èdè kan ala kan ẹ̀dá kan níyà àyàfi kó ja ó ti ṣe tó fi tọ́ sábòsí yẹn tó fi tọ́ sí yà alùtùjì zawùdà ǹjẹ́ wọ́n ń jẹ́ wọ́n ń san wọ́n lẹ́sàn kan èèlà àyàfi bí ọba jẹ́ pé tí wọ́n ṣe níṣẹ́ ọlọ́run gbogbo sẹ́wà tó kù díẹ̀ káàtó foríjì wá lórí ọlọ́run ó dá aláǹfààní tó pọ̀ láti túbá sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala pé kó forí jìn wá àbí ó ti ní wa ma kana Allahu mu'adhibahum wa hum yastaghfirun ń ní jẹ wọ́n níyà tán máa wá forí jìn wọn lọ ìyẹn ni kò sí gbẹ́sẹ̀ wá sí wọlé pọ̀ tó tá a bá ti ń wá forí jìn wọn lọ ọlọ́run ṣe kí ni yóò forí jìn wá alámọ̀fẹ́ lánàá tó náà bẹ̀rẹ̀ وإصرافنا في أمرنا وثبت أقدامنا فانصرنا على القوم الكافرين سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربنا يصفون والسلام عليكم الحمد لله How do you follow this? Mo fi gbà kíní yẹn أكبر الله